níbi tí yọ fi tẹfà fún yẹn ẹ bá pé nìkú bẹ ẹ lọ ọmọ Yorùbá ẹ lọ kíyèsí tí mo sọ dáadáa èmi òpolongo ẹ̀sìn kankan o òpè máa ṣe òṣà o mi èé ṣe olóòṣà bí ẹ ṣe wo mi èmi ṣe babaláwo ẹ bá bàbá dáadáa wọn èmi ò ní babaláwo ẹ̀ ní fá mo lọ́lọ́run dé mo máa kírun bàbá mi mùsùlùmí ni làwà bàbá tó bàbá mi gan bàbá ìgbèjì àgbà tọ́jà lágbára mi badmus ni jẹ́ gbàdàmọ́ sí ni bàbá ń kírun so àwa èé ṣe àwa èé ṣàfà ńlẹ̀ wa ni mùsùlùmí ni wa olóògùn lè wá alágbára ni bàbá tó bàbá mi alágbára bàbá mi èmi nìkan lọ́mọ ọ̀lẹ ọ̀lẹ ọmọ alágbára èmi nìkan lè mi ò lágbára mọ lọ́lọ́run lọ́run lágbára mi èmi nìkan lọ́mọ yín lọ́kàn mi kó tí mi ò kú ó sùn ni torí pé mo súnmọ́ púpọ̀ tó fi lọ ẹ jẹ́ kí yorùbá mi ọjọ́ máa yé wa èmi nu tó náà kọ́ ni wípé tẹ́ bá ti fẹ́ lò èso pèrègún àti sáré pèpè kódà àmọ́ gómọ́sẹ́ ẹni bá ń bẹ́ jìnnà jìnnà bẹ́ẹ̀ bá bímọ jọ nílé wa ọ̀sẹ̀ ìdíwọ́ fún kan bẹ ní máa wẹ gbogbo ọmọ náà bí lé wa nǹkan ti lọ́lẹ̀ yorùbá wọ́n ní bá bímọ ìyá nìkan ni ọ̀wẹ̀ kọ́kọ́ ọ̀gbẹ́ nìkan tàbí ọ̀wẹ̀ ọmọ lẹ́yìn ìyá wọn ìyá àfà àfà lágbè ìyá wọn àfà kọ́lọ̀ forí yàn wọn nàbọ̀ lọ́wọ́ gbogbo wa báyìí nàbọ̀ náà ni ó kó wa lọ skul àmọ́ ìfọwọ́ mi ti báyìí ẹni tí ọwọ́ rẹ̀ bá ti tètè wọ́n da padà wálé ebi lọ skul tẹ̀ ẹ̀ ta kó tó dá mi skul <laughs> tí mo lọ ẹyọ kan ẹ mọ̀ sí báyìí ni tọwọ́ bá yìí ṣe tí wọ́n ìwọ̀ kéré àwọn àtò wà tẹ́rì la ara rẹ̀ bàbá ti ga sí wọ́n wà kó wà lẹ́yìn bọ̀bọ́dé wà sáájú ìyá àgbà wọ́n ti mọ́ sùkúù tẹ́ bá bẹ́ẹ̀ ìyá kẹta tọ́pẹ́ bá wọn lọ sùkúù ọmọ òní mọ̀wé kankan. ìyá àgbà ni kó wá lọ sùkúù ẹni wọn bí ẹ̀dá kò tó bàjẹ́ wọn lọ sùkúù àṣàyò báyìí ó ní ìyá ó ní bí wọ́n ti ṣèkejì ọmọ níran tiwa èyí sọ lórí afẹ́fẹ́ lórí àgbọ̀dọ̀ kíra ibi mọ́fá ebi ṣe tètè rìn láì pé ibà gbára olè wà lòlò wọ́n sọ lórí social media ebi ṣe tètè rìn ọmọ Yorùbá lèmi tòdì kọ́ ó ní báwa ti ṣe ń rántí a ìwọ náà mọ̀ fún ti ebi ọ̀sán tèmi ní wọ́n ní ọ̀fẹ́ gbẹ̀jú kò sí tí ò lè sọ ebi sọrú èyí o lórí afẹ́fẹ́ o ìwọ tó bá dán Ọlọ́run bẹ̀ wò bó ti gbà ládùúgbà ìjọkíjọ tẹ́ bá béèrè ọlọ́run mi lọ́wọ́ mi ọlọ́run mi yóò máa yọ sí tàtí ẹ̀ ọ̀bẹ tí máa fọ́nù gan tí máa fọ́nù tí máa sọ̀rọ̀ egbògi ìbílẹ̀ gan kí tiẹ̀ dé ìjọba ti rò bá ọlọ́run bàbá mi tó gbẹ́kẹ̀lé tó fi ṣàṣeyè tí fi jẹ́gbẹ̀jì tẹ́nìkan ò rí bi wo yóò bá ń dá olóòrí gbà gba bó bá ti rò ó àfi tí mo bá yẹ kó mọ ìjọba àlè lókù <laughs> ebi ẹsẹ tètè rẹ yóò bá ebi ẹsẹ tètè rẹ yóò bá o oògùn ẹni bá dá ní lójú àfi sọ rí ni ebi ẹsẹ dandan rí yorùbá bàbá tó bí èmi ó ṣe lójú mi rí tó dìde gbangba ṣe gbogbo ṣègùn Ògbómọ̀ṣọ́ olórí ṣègùn bàbá mi ẹbí rí o olórí olóògùn Ògbómọ̀ṣọ́ níjọ́ tí ló bí mo wà bẹ́ẹ̀ mo fi bàbá tó bí mi búra bàbá mi dìde níbi tọ̀ àmọ̀kẹ́ni ìyá mi jẹ́ ó kí ẹnu láwọn lèmi jẹ́ ẹni tí wọ́n bá bí dáa nínú yín tí ìyá rẹ̀ bá dé rẹ́nsẹ́ lọ́rẹ́nsẹ́ lọ́rẹ́nsẹ́ bá dé lẹ́kọ́ sáàgò sẹ́wọ̀n pé kéèyàn ò tó lè sọ bá ń fa ó sọ bá ń fa tàbí lọ́jọ́ ìfúnni wa ni ẹ̀wọ̀n sọkọ̀ ìyá ìbáraẹ̀mọ̀sọ̀ wọ́n kú ní gbogbo wọn tẹ́ bá sí ṣe ẹ̀wẹ̀ pé ó ní tí kíníkà tẹ́lẹ̀ jẹjẹrẹ ẹ̀kú ó tó ṣe ní wọn lé tọ́lọ́dẹ so èyí ò sì gbọ́dọ̀ kíra ẹ̀ mọ́fá wọn kàn ń ṣàlàyé fún yín kí wọn náà lè mójútó ra ẹ̀ èèyàn máa ń ṣe nǹkan sára kí wọ́n máa pa ayé máa ń pààyàn èèyàn sùn kí òní jí mọ́ ni wọ́n láti fẹ́lẹ̀ ọ̀ ní irọ́ ni láti wo ní fẹ́lì lọ́yẹ́ lọ́dọ̀ ṣe wọ́n ní ti ní bí blood pressure tipẹ́tipẹ́ ó ti ní kidney problem tipẹ́tipẹ́ ayé a máa ṣàṣìyàn bọ́gẹ̀dẹ̀ bá kọ́ tínú rẹ̀ bàjẹ́ ni gbogbo tí bẹ́ẹ̀ rẹ̀ nínú kánsá ti bàjẹ́ yìí ayé a máa méèrè wọ́n sọ ló kọ wọ́n daṣọ fún ìjọba tààrà wọ́n fi síbi náà ṣé lára máa gbóná lu èbò èbò diagnosis ni wọ́n ti rí typhoid wọ́n rí jaundice wọ́n rí ebola gbogbo kan wọ́n máa rí kí lọ́kẹ́ yorùbá mẹ́ dẹ̀dẹ̀rẹ̀ wá gba lu èbò jókòó wá pé kò sí yọnu yọnu wo ni òsì yọnu ti wà mo ké sáwọn iṣẹ́ máa gbọ́ ọ lẹ́ni àbí òpolówó wá wá tèmi fún ọ ní bàbá wù ọ bísọ̀tì ló ń gorí ara rẹ̀ bọ̀ ni kò sí bí ọlọ́run sí haina ma kóòtù ìgbọ́n tá bọ́lú nọmba ṣíù bọ́lọ̀ ti sọnù gbogbo ayé mọ́ wà bí ọba ti bu abili o ti rí mi ó rí mi bẹ́ẹ̀ o sì rí ọ bí ọba wà ní ànákìlú ọlọ́run tó náà kàn ní pé àwọn nǹkan tẹ́lẹ̀ náà lò fún pèpèpèrò àmọ́ ọmọ yorùbá ẹ̀yin tẹ́ fẹ́ travel bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì tẹ́ bá ti fọ̀rọ̀ yín lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run God first that's àwọn ìbò náà gbà wọ́n fẹ́ tà wá in God we trust America. lẹ́kọ̀ọ́ sára owó wọn in God we trust ó sì ti yé yín ẹ̀fọ́ ọlọ́ọ̀bì ìbò ìjọba fún yín one p ó sọ fún yín pé ọlọ́run ló trust o nínú owó tẹ̀ gbé kí ẹ wo kíyèsí o ẹ̀yin ọmọ Yorùbá Yorùbá ni a wà gbọ́ o ẹ̀ ń rí mi ò rí yín o òyìnbó kọ́ bí ẹ wo wọ́wọ́ yín in God we trust tẹ́ ẹ bá wá ọba sẹ̀ nílùú èbó tọ́lọ́pàá bá mú ọ sọ fún adájọ́ pé mo fọ́ lọ́bẹ̀ yìí wọ́n bá nílẹ̀ wọn ọlọ́run tẹ trust you mo fi bẹ̀ ọ́ yóò kọ́kọ́ bí bẹ́ẹ̀ lórí yìí pé wọ́n kọ́kọ́ gbé ọpọlọ rẹ̀ lọ sí hospital náà orí wọ́n kọ́kọ́ ní wọ́n lọ yẹ̀wò ní ègbò ti bẹ̀ tà ẹ wò bí ègbò ti ronú ó sì tan ìgbé àti ẹ pé in God we trust àwọn ẹ̀sìn ti bí Yorùbá wa ọmọ Yorùbá lè mi o Yorùbá ni wọ́n o ọjọ́ yé wa o wọ́n sì sọ pé kò sóògùn o ọ̀sásà sí o òun ìgbà yẹn ló ka ìwọ wa wò ẹ bá ní òsì òka àlùwò tó bá fẹ́ dẹ́jà kájọ sọ orí afẹ́fẹ́ làwọn ẹ̀kọ́ wá kọ́ wá gbàdúrà ládà ẹ̀sìn rẹ̀ kọ́ wá bò kàkà ní pálí ìsàtọ́ tó bá fi sí káwọn èèyàn ò dúró kó rìkọ́ọ̀dù wa kákó sí láìf tí ọ̀bá ní ṣubú èmi yẹn sọ máa lé yóò bá ní bàbá mi lóòótọ́ wọ́n ń gbé lọ́rùn bàbá tiẹ̀ ẹ̀sìn lójú òní òjò ọba ibẹ̀ ìdílé tiyín náà ọ̀tọ̀ lẹ́sìn kò pé ọmọ kiri kò gbọ́ lọ́wọ́ sọ́láṣí kò gbọ́ lọ́wọ́ sọ́ọ̀ṣì bọ́ọ̀ bá ní kò sí wá ègbò owó wa kàdá abẹ́jà èdè ta fún ọ ọmọ lọ́mọ fi jalè èdè ta kọ́ kàlẹ́ gbà pé yorùbá ò kú tán wọ́n fún ọ bọ́ ọ wá lónìí ká gbé social media pé pé social media lẹ́yìn kò kó wa kí n kú wọ́n gbé live kí n kí n fò kálẹ̀ kó mu tọ́ba ní ṣubú èsì fún ọ lẹ́rọ̀ àmọ́ jọ òun fẹnu gbolẹ̀ dáadáa kí iwó lè mọ̀ pé yorùbá kù ọmọ yorùbá ò kú tán o ká bàbá mi kan bẹ inú ogúnugún làwọn rẹ sí igúnugún tútù mo fọlọ́ múra sí nígbà tí mo fi tí mo fi bí a máa bẹ̀rẹ̀ láyé tá a bá ti rẹ́ lójú ọ̀nà làwọn rẹ sí bẹ́ẹ̀ bá fò kàn bọ̀wọ́ báyìí tẹ́ bá fi bu èpè báyìí nígbà mo fi sọ́ọ̀dì ọlọ́run gbọ́ tẹ́ bá fọ́ sí ọgọ́rùn-ún yẹn la ní sì ni mo gbowó délé yìí tẹ́ bá da èpè padà sí wọn láwọn òòrùn bí wọ́n wà nù mo ti lólólólò rí òkà àlùwọ́ lè yín o òkà gbóná bẹ́ o tí yorùbá mọ̀ òkà gbóná ẹ̀dẹ́ bá fi gbá kọ̀lẹ́rọ̀ yóò kù ní ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn tó ọ̀mọ́ sọ̀rọ̀ ọdẹ ọ̀tọ̀lọ́ àgbà ọdẹ ní dàgbàsẹ̀gùn ògbólógbò àgbẹ̀ ní dológun òka gbóná òka tẹ́ fi gbáyàn níyàn fi kú ni àdàkú níjó ká gbóná òka àlùwò ẹni ẹ bá fi gbá bẹ́ẹ̀ bá fún lẹ́rọ̀ òde kú títí títí tí yóò fi lò tọ́sẹ̀ kan yóò tọ́sẹ̀ kókó tó òka àlùwò nù òka ṣubú ṣeré ń bẹ táwọn ọmọ rẹ nù bàrà tẹ̀ǹtẹ̀ǹ ẹ bá fi gbáyàn nísìnyí yóò ṣubú yóò máa dìde yóò máa nàró yóò máa sọ ẹ bá rí rí ọmọ ìbàdàn bá rí sẹ báyìí ló kà lójú ẹ rí tí wọn nàró tọba wá rẹ nígbà tí ewúrẹ́ ẹsẹ̀ bímọ tí ẹsẹ̀ rẹ yọ tí wọn bá rẹ yóò tó bẹ nígbà tí wọn bá tóbi wákàtí mẹ́ta tàbí ẹgbẹ́ fẹsí yóò dìde fúnra yóò wà lọlé ṣùgbọ́n ara rẹ òhù kó tó bá láti yóò tó jọ kàtà òkà òkà ìta pé ní ṣubú ṣeré nù ó ti gbọ́ rí o lè mọ̀ rí rí tí ọba sí ọba òdu sọkọ wà òrìjìnà rẹ̀ wà ọwọ́ ni fóònù làwọn èèyàn wọ́ọ̀mù lọ òrìjìnà wọ́ọ̀ lọ fi ṣe fẹ́ẹ̀kì wa bàbá bá mi lọ sọ fún mi tọ́fi lè rí ìkọ́ba mi ìbá mi sọ pé kankan wà ibi kan pé òkúta èyí débẹ̀ tẹ́bá débẹ̀ báyìí ló yìí wọ́ lọ́bẹ̀ wò ọba ní babẹ́ tó náà kọ́ ni wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ bá òwò tàbí òsẹ̀ tí aburú yẹn fi ṣe déédéé yàn ẹbí á sọ̀rọ̀ bá kí tó wá pẹ̀ ẹ̀rọ ní sọ̀rọ̀ mi fẹ́ni ọba lálàyé àbẹ́ni ọba fẹ́ dẹ̀jà Yorùbá tó fẹ́ dẹ́jà ọlọ́run lára yorùbá tó fẹ́ tó ní kò sóòdùà èmi ò mówó wá èsì ni ó wá polówó mi yàgò lọ́nà ká yóò rí mi ayé ti rí mi ná èsì pé program yẹn tí mò ń ṣe ní ẹ̀rù yẹn fi mọ̀ mí bàbá tí bàbá gbà wá sẹ̀ bàbá ayé àtijọ́ nígbà ayé bàbá wa ni àkọlé tèmi ọba ti tọ́ sí wọ́n wọ́n yóò gbé wá fún wọn gbogbo ìta ti sọ sẹ́yìn àti ni mo ti ṣe ó ṣèwé lórí ewé àti gbòmó ṣèwé ó ṣèwé lórí ẹ̀ mo sọ àpò paàrùn mo kódà mo ṣèwé kan tí wọn ò jọ jáde mo fi sọ nǹkan àwọn agbára àwọn agbára Yorùbá ìjì òjò kébì náà jára mọ́ ni pé ayé ti dàrú bá a bá ṣe kàfé èèyàn rẹ yóò bọ́ sọ́wọ́ èèyàn burúkú mo sọ sínú àwọn oògùn àdá àwọn àwọn àjàbò àjàbò tó yẹ pé bí nǹkan bá ṣẹlẹ̀ Yorùbá yóò gbé yóò gbé kó bẹ́ẹ̀ yóò gbé bara rẹ nínú yàrá rẹ ni wọ́n lò lójú wa báyìí rí tí wọ́n fẹ́ yìí tìgànnà ó sì wọlé àbáwá ẹlẹ́gbẹ́ ìbùlẹ̀ bàbá sẹ̀wọ̀n jọ wọ́n wọlé wọ́n jáde láìsí láìsí sílẹ̀ fún rẹ̀ bàbá kọjá ìyẹ̀sáyé wọ́n wọlé wọ́n jáde ṣé àwọn wa lẹ́jẹ̀ méjì ni ebi náà tọ́jú ara wọn lẹ́jẹ̀ méjì ẹyẹ yẹn wa wọ́n fẹ́ sọ ọ̀wọ̀ tàbí ó tá a lè pè ní eh, òǹṣẹ̀ táburú yìí fi ṣẹlẹ̀ sí yàn eh, èyí tí wọ́n fẹ́ sọ yìí yóò ṣe díẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ló lè tètè mọ̀ à ń pe ewé kan ní ewé mo mọ̀ sí ọkọ̀ wo ló gbajúmọ̀ fún tí wọ́n lè mọ ohun tí ó tó jẹ́ ọkọ̀ mẹ́rin ohun lóògùn ṣẹ̀ṣẹ̀ làwa ń pè lóògùn mọ̀ṣọ́ ìmọ̀ tán ìtàn náà pupa báyìí ó sì ní ẹ̀gbọ́n lára igi ńlá ni a máa di igi ńlá kékeré ẹ̀gbẹ́ ìtàn náà rẹ̀ a máa pupa púpọ̀ báyìí ìtàn náà lóògùn ṣẹ̀ṣẹ̀ yẹn la fẹ́ lò àwọn eléwé ọmọ dààmú tí wọ́n bá ní sàbòsí nítorí pé ìṣẹ̀lẹ̀ oògùn níta fi ṣe oògùn ni Yorùbá pè ní ṣèlè tí ẹ̀ bá ti lo èyí tí wọ́n sọ kò ní ṣiṣẹ́ lápèjúwe nísìn oògùn ńlá tí a sábà rí ṣe mọ́ etí tọ́wọ́ à ń lé tẹ́lẹ̀ là ń lò kíní kan bẹ tẹ́ pè ní egun jùgbé àwọn èèyàn ọ̀dà mọ̀mọ́ egun jùgbé yẹn bàbá mi lọ́kọ́ mi bá a ṣe mọ́ mu lára mu su ara ológbò láti mọ́ mu tí olómìnir bá ti tó bá ti tó bá ti bímọ báyìí inú èkejì ọmọ rẹ̀ lọ́wọ́ àtẹ́pẹ́ ní olóplacenta rẹ̀ ṣùgbọ́n ológbò máa ń jẹ ni torí pé ní máa fi fò tẹ́ bá kó ológbò lọ́wọ́ àtẹ́ bá gbé ìkàlẹ̀ e báyìí tẹ́ bá sọ́dọ̀ ẹ̀yìn ọ̀dún kalẹ̀ yóò yí ni àṣẹyẹ níbẹ̀ lára rẹ̀ yóò bá pè ní eku kékeré báyìí but inú èkejì ọmọ inú placenta rẹ̀ lọ́wọ́ tẹ́ bá ti lè bímọ báyìí ó ní ẹ ti ṣètò tó rẹ̀ ẹ bá ti ṣe fúsù ẹ máa sọ ẹ bá ti ṣètò rẹ̀ lẹ̀ ẹ ti ó ní egunjù gbé wọn bọ̀lẹ̀ yóò gbé yóò jẹ ibi rẹ òṣùọmọ rẹ mùsùlùmí máa jẹ ni yóò jẹ ẹni mùsùlùmí fẹ́ràn ẹran púpọ̀ yóò jẹ ìkejì ọmọ rẹ ní ṣùgbọ́n egunjù gbé wọn bọ̀lẹ̀ àbàbà wọn wà egunjù gbé náà lo oògùn kò sí oògùn táwọn bá wọn fi sẹ́lẹ̀ Yorùbá àfi sọ̀dẹ̀ ni bàtẹ́ bàbá wa kan bẹ tí a máa lò fún tí bá bẹ lọ́wọ́ èèyàn tíjà bá dé gbogbo ibi tó bá lọ wọ́n mọ̀ pé Yorùbá wà bẹ́ẹ̀ ẹ tó bá ti gbé sọ́rọ̀ ó ti ju gba èèyàn lọ ó dẹgbẹ̀rún èèyàn lọ so wọ́n fa ìyà síbẹ̀ ni bí agbára Yorùbá ṣe ń dínkù nìyẹn tẹ́mi ọ̀bá súnmọ́ bàbá mi àbí wọ́n bá kọ oògùn yẹn sínú ìwé tẹ́mi wò pé ẹ̀sìn tẹ́mi ò béèrè kí ni bọ́mọ̀ ti dé egun dùdú kí láàfin ṣe tẹ̀gbọ́n ògùn lọ. so ìtànà lókun ṣẹ̀ṣẹ̀ yìí òun lẹ́wù èso gíga ń bẹ tí wọ́n pè ní ìdò òun ni òwú máa ń já ewé rẹ̀ wá bẹ̀ fún ewé ìdò ti hmm, já wa ewé ìdò òun náà máa ń tẹnu pupa ewé ìdò gbẹlagbala ewé ìdò níjọ́ táwa wà kékeré a máa ta lọ gbẹ́lẹ̀ kótókótó a máa ná abú a máa ta ìdòlà wa ta nílẹ̀ yorùbá àwọn bàbá wa lọrin làwọn máa ta pàkúta mo gbé lọrin náà yìí pàkúta làwọn máa ta wọ́n máa ta ìdò ni yorùbá ta kò sí jẹ báyìí ó lè kókó báyìí ẹ bá sọ sí yín kò sí fi yín fọ́ ìdò ìtànà eléyìí náà máa pupa ṣùgbọ́n èso rẹ̀ la ní ìdì ìtànà ológun ṣẹ̀ṣẹ̀ la nílò èso òdòrò la níbi nílò bí eléyìí èso gẹ́gẹ́ bá pè ní olówèrè jẹjẹ àwọn mi ń pè ní ewé ọlọ́mísìmísì ti ìtàkùn àwọn mi à máa pè ní ojú olóńgbò èso rẹ̀ ni o àwọn mi à máa pè ní ojú ẹyẹlé àdàpé ní gbogbo ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lè yóò mú ẹyọ kan ní o ẹ mú èso òdòdó kan èso lówó ní ìdíje yẹn ojú ẹyẹlé ẹyọ kan ìtàn náà lóko ṣẹ̀ṣẹ̀ yẹn ẹyọ kan náà ti tó ọwọ́ àlọ́ mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ bàbá mi ìbàrẹ̀ bọ́ lọ́rùn gbẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ òògùn láyé tó lùmọ̀ọ́dì fún yín nímọ̀ ní babaláwo olóṣègùn ìsáwóṣègùn sọlẹgbẹrì gbogbo yín mojú bá yín o ìbà ọlọ́run bèèyàn bàbá mi ìbà rẹ ìtọ́láyé ìbà yín o ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà gbogbo ẹ̀yin tẹ́ gbọ́n tẹ́ lọ́gbọ́n nú àtẹ̀yin tẹ́ tó gbọ́n lẹ́yìn tẹ́ tí gbọ́n mojú bá yín o ìbí ọmọ yín ni mo júbà o ẹ jẹ́ kí bàbá mi ọ ṣẹ o àdáṣe ni mo mọ ìbà gbọdọ̀ wọ̀nyàn ìbà akọ́dá ìbà àṣẹ̀dá ìbà àràbànífẹ̀ ìbà àtiwáyé ọjọ́ ìbà àtiwọ̀ oòrùn ẹ̀yin aláṣekù ìbà ayé ẹ̀yin lẹ́ lu ọkọ́ tuntun tẹ́ ẹ fi àlòkù rẹ̀ lé èmi lọ́wọ́ ẹ má jẹ́ ohun mi o ètí mo sọ yìí ewé èrè òun kìí hun lẹ́lẹ̀ ìjẹkújẹ ìmúkúmu kìí ṣe nàmúnàmú ní nǹkan kan etí bá ṣe báyà ṣe gbé ní kẹjọ kọjẹ nítorí olùsọ gbélé mi jẹ bàbá mi àṣegbé ni èmi gángan mọ́ wọn àṣegbé olùsọ̀ràn gbé ló bíyà mi gbogbo tí bá ṣe àṣegbé ni mo fọwọ́ kan ìgbàdí ayaba ń ọba ẹnìkan ọ̀gbọ́dọ̀ bíbí ẹnìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ èyí tí n bá ṣe báyìí àṣegbè ni kọjẹ́ tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún ìbá ti lọ mo yọ̀ǹda fọ́mọ Oòduà ẹsẹ̀ yóò rí bẹ́ẹ̀ mo fi àṣẹ ẹnu bàbá mi sọ̀rọ̀ tọ́gbà látọ̀wọ́ Olódùmarè bàbá bàbá mi torí ìbà bàbá mi ni mo jú mo fi fọyín yóò sì rí bẹ́ẹ̀ tẹ́ bá ti lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kéyìn òní kankan kéyìn ọkọ̀ dàníyàn sí mẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi máa pa láyé mẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fàdà pa mẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wọkọ̀ tí wọ́n lọ àṣídẹ́ǹtì wọ́n yẹn bẹ́ẹ̀ náà tí wọ́n fi ikú èsì paláyé báburú bá ń bọ̀ wájú kọ́mọ̀ bá mi báburú bá ń bọ̀ lẹ́yìn kọ́mọ̀ bá mi kọ́mọ̀ bọ́ ọmọ mi kí n má sin ẹwà fùlù tútù lù àwa ni má jẹ̀mú tẹ́ ẹ bá lò lẹ́yìn wákàtí kẹ́ ẹ jẹun tí ó fi wọnú tẹ́ kọ́ lọ nú ara tó bá ti wà lára bẹ́ẹ̀ bá rìn lọ́sàn bẹ́ẹ̀ rìn lóru ẹ fẹ́ wọ bàálù ni ọlọ́run máa kó yíyọ èmi náà jágbọ́n kí n tà á kí n fi pamọ́ àmọ́ ara ti jẹ́ kí ìyàwó jọba òdu àánú kálọ́gbọ́n ní àwọn fọmọ́ni kejì ẹ̀yin bàbá wa tẹ́ ẹ tó mọ̀ jù mí lọ ẹ̀yin ẹ̀ sàánú ọmọ Oòduà ìran Yorùbá ò ní dì mẹ́rí o orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal lẹ́gbẹ́jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ni mo wà bẹ̀lẹ́ bí mi sí bẹ́ẹ̀ mò ń gbé ọlọ́fíìsì káàkiri lẹ́kọ̀ọ́ mo ní káàkiri ibi kíbi ọ́fíìsì mi wà ní Abraham Adesina shopping complex number fifty eight ní onípaanu lẹ́kọ̀ọ́ mo sì ní ibùdó kékeré káàfin sí ọ́fíìsì lóògùn ọ̀sán náà nílàkà òkété ní baálẹ̀ jẹ́rú ilé alága ṣùgbọ́n ní pàtàkì ewé ni ó ti wá fẹ́ rí èmi lọ́jọ́ àlàmísì àtijọ́ jímọ̀ nìkan lèmi yọjú síyàn á fi wá gbogbo tá a fi sòwò orí mi ìsábà ara ewé àti ìlú àwa náà wà lọ fúnra wa níjọ́ àlàmísì àtijọ́ jímọ̀ àti yọjú sálejò lẹ́yìn ọjọ́ yòókù látàgò mẹ́sàn-án àárọ̀ dàgò méjì ọ̀sán tẹ́ ẹ bá ti wọ̀lú Ògbómọ̀ṣọ́ ẹni ìwé àtẹ́bàtì bọ́lẹ̀ ẹ kàn pé ọlọ́kadà kan tàbí ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí kẹ́ ẹ béèrè pé ẹ lọ sọ́dọ̀ alhaji suleiman ẹgbẹ̀jì of Ògbómọ̀ṣọ́ land ìwọ òmù ọdẹ lè mi kẹ̀dẹ̀rẹ̀ báyìí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ lè pè mí sí ní five oh eight zero double six four O three three five eight zero double six four zẹ́ẹ̀dì lè pè O sí 080 twenty forty fifty nine fifty four lẹ́ẹ̀kan sí oh eight oh twenty forty fifty nine fifty four tọ́ ayé ènìyàn mi yorùbá ò ní dìbẹ̀ rí o ẹ sùn ẹ jí oorun àlàáfíà láàmú sùn àti díjú ẹ jẹ́ ayé ajé ọmọ yorùbá ẹ wake